الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته جسد القاعدة فبات الدمقن للأربع إليه ثم سكيه tí ọ̀run bá ti wọ̀ abẹ́rẹ́ oṣù dàlfẹ́jà tí a bá rí oṣù dàlfẹ́jà ó túmọ̀ sí pé ìjọ kejì náà lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù dàlfẹ́jà tá a bá rí ẹ̀dẹ́pá ka ọjọ́ dàlfẹ́ẹ̀dá kó pé ọgbọ̀njọ́ tó bá ti pé ọgbọ̀njọ́ ìjọ tí ó tẹ̀lé òní ọjọ́ ìjọ àkọ́kọ́ nínú oṣù dàlfẹ́jà bí àtúnṣe máa ń wá oṣù. nínú oṣù Ramadan lẹ́yìn náà la máa wá gbogbo àwọn oṣù yòókù ìyàtọ̀ kéékèèké lọ́kàn wa ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ torí ẹ̀ irú òní yìí wọn náà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù dọ̀lkáìdà ètò túmọ̀ sí pé kábàárọ̀sù lónìí ọ̀la ni ó jẹ ọjọ́ àkọ́kọ́ nínú kan eléyìí tí ó pàtàkì púpọ̀ ó rọ̀ mọ́ oṣù Dhul-Hijja tó bá ti bẹ̀rẹ̀ fún ẹni tó gbèrò láti pa ẹran léyà ó gbèrò láti pa bóyá ti rà á àbí kò ì tí rà á ó ní tí ó fi rà á ó ní tí ó fi rà á ẹnikẹ́ni tó bá gbèrò láti pa ẹran léyà Ànábì sallallahu alaihi wa sallam ó ní tó so dàlẹ́jà bá ti wọlé o ìgbọ́dọ̀ gé nǹkan kan nínú ìkánná rẹ̀ irun ara rẹ̀ tàbí awọ ara rẹ̀ títí tí ó fi gbàràn léya eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá ń gbèrò pípọ̀ ń fẹ́ gbàràn léya oyè ti ríra kò tí ì ríra ìgbàláyè sì wà fún nírọ̀ níyì tó bá fẹ́ dínrùn rẹ̀ kù irun orí rẹ̀ àbó fẹ́ mú nǹkan kan kúrò nínú irun ọmú rẹ̀ àbó fẹ́ fa irun abẹ́ rẹ̀ tàbí irun abíyá rẹ̀ ìgbàláyè wà fún lónìí ìyẹn fẹ́ gé kánà rẹ̀ nítorí pé bó ti ṣe wà tẹ́lẹ̀ náà ó ti gùn ó ti yẹ kó gé tẹ́lẹ̀ náà báwo á ní tó bá fi sílẹ̀ ó di di ọjọ́ mẹ́sàn-án sí mẹ́wàá tọmọ pé yóò ti gùn àgùn bẹ́ẹ̀ ni tó bá ṣe awọ kan bẹ lẹ́gbẹ̀ẹ́ èékánná rẹ ní ìtòsí pé ó ti ya ó bùkátà pé ọ̀rọ̀ àgbẹ̀ kò ń bẹ́ẹ̀ ó ṣe gbogbo eléyẹn kó tó di kó ṣe òdàlẹ́jà wọlé tó ṣe òdàlẹ́jà bá ti wọlé o kò sí ìgbàláyè rẹ̀ ilé ìjọsẹ́ni tó wà nílé tí ọ̀ lọ ṣiṣẹ́ hajj ìrẹ́ńtọ́ lọ ṣiṣẹ́ hajj nǹkan tó wọ́n sọ̀rọ̀ fún ọ̀pọ̀ ju gbogbo eléyìí lọ ìwọ náà lọ wà lé tó o sì gbèrò láti pẹran léyà o gbọ́dọ̀ ṣọ́ra fún gígé irun rẹ àbí èékánná rẹ tàbí awọ ara rẹ gbàrà tó so gbàlàjà tó bá ti wọlé eléyìí jẹ́ ti ẹni tó ṣe pé ọ̀pọ̀ ẹran fúnra rẹ̀ kì í ṣẹni tó ṣe wípé wọ́n pẹran nílé wọn wọ́n pẹran nílé wọn ẹni tó fẹ́ pẹran gangan lọ̀rọ̀ bá wí lọ́kùnrin tàbí lóbìnrin ètò túmọ̀ sí pé obìnrin náà tó gbèrò láti fẹ́ràn léyà yóò tún ṣe irun rẹ̀ kalẹ̀ ètò ìpè nígbà tọdún bá ń pọ̀ la àbí bá ń pọ̀ tún la ìyẹn àti fún abọ̀ ń ṣerun torí kò sí bọ́n ṣe ṣerun rẹ̀ tí wọn ò ní já àti fẹ́kìn kankan nínú ara rẹ̀ kọjá dànù má lẹ́yìn ìgbà tó so tẹ̀lé ìjà tó bá ti wọlé. ẹni tó gbèrò láti pẹ ẹran léyà ó lè jẹ́ pé ńlọ́rọ́ ló fi rà á ó lè pé wọ́n fẹ́ rà á bùn bí ẹni tó ṣe é pé ó gbèrò láti pẹ ẹran léyà ó sì ti rí i pé inṣàlá inṣàlá òun ò rówó rà àbí tó pé pé ẹnìkan máa ń rà á fún wá gbèrò wọn gbọ́dọ̀ gbé nǹkan kan nínú irun wa lè jẹ́ òfin Allah tí wọn bá lọ gbé kí ni tara rẹ̀ ìtara rẹ̀ náà ni kò tọrọ àforíjìn kò lọ ẹlẹ́dàá kò foríjìn wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka